نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 هو عنها غني ولا رزق ولا فقر إلا بمقتضى قضائه وقدره عباد الله يقول الله سبحانه وتعالى إن الله هو الرزاق ذو القوة المتين فرزاقيته تعالى تخرج رزاقية من سواه مهما بلغ في الكرم وتنافي التوكل على أسباب الرزق مهما بلغت في السعة وتوجب التوكل عليه وحده وهو القائل ومن يتوكل على الله فهو حسبه فمن جملة عقيدة سلفنا يا عباد الله الإيمان برزاقيته تعالى مع الأخذ بأسباب الرزق جنبا إلى هذا الإيمان إتماما للتوكل على الله وفرارا من التواكل المذموم المفضي إلى احترام البطالة واحتراف التسول وقد قال صلى الله عليه وسلم مبينا نوع التوكل المرجو من المؤمن ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود كان يأكل من عمل يده فلا تنافي بين العمل والتوكل على الله في عقيدة سلفنا حتى جاء خلف جعلوا الدين ظنونهم فاحترفوا البطالة واعتزوا بعدم التكسب ظانين أن في ذلك غاية التوكل الحمد لله وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله ينهانا ربنا سبحانه وتعالى على, نساء على لسان نبيه صلى الله عليه وسلم عن مسألة الناس إلا عند الاضطرار البالغ فيقول الرسول صلى الله عليه وسلم من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمر جهنم فليستقل منه أو ليستكثر رواه أبو هريرة عن أبي هريرة رضي الله عنه يا عباد الله وروت عائشة عن أبيها أبي بكر رضي الله عنه أنه قال بل قالت عائشة رضي الله عنها لما ولي أبو بكر قال قد علم قومي أن حرفتي لم تكن لتعجز عن مؤنة أهلي وقد شغلت بأمر المسلمين وسأحترف للمسلمين في مالهم وسيأكل آل أبي بكر من هذا المال قال الألباني في هذا الحديث صحيح على شرط الشيخين وقد أخرجه البخاري والبيهقي عباد الله إن في ديننا فسحة لتقبل الهدايا والأرزاق التي يسوقها الله إلى العبد من غير مسألة ولا إشراف نفس فعن ابن عمر رضي الله عنه أنه سمع الفاروق رضي الله عنهما يحكي عن رسول الله صلى الله عليه وسلم قائلا كان رسول الله صلى الله عليه وسلم يعطيني العطاء فأقول اعطه أفقر مني يا رسول الله فقال خذه إذا أتاك من هذا المال شيء وأنت غير مشرف ولا سائل فخذه فتموله فإن شئت كله وإن شئت تصدقت به عباد الله وأما قد صارت المسألة اليوم ما صارت من الفقير مذمومة ومن عمال الدولة محمودة فإنا نقول حسبنا الله wa ni'mal wakil adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá tí gbogbo ọpẹ́ tọ́ sí tí gbogbo ẹ̀yìn ṣe tiẹ̀ ọba oníbú ọrẹ ó dá ọrọ̀ arzikì ó sì dá sábàbí ẹ̀ tí í ṣe àwọn ọ̀nà téèyàn máa gbà àwọn téèyàn máa ṣe láti fi wá ọrọ̀ láti fi wá rìzìkì bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ọba alekeọlá tó dá rìzìkì tó dá sábàbí àrìzìkì tì í kò bùkátà sárìzìkì ọwọ́ ẹnì kankan ọba yìí ló dá ọrọ̀ tó jẹ́ pé tí gbogbo ẹni mọ̀rọ̀ kójọ láyé jùlọ bí n tó kójọ bá jọ lójú tó rò pọ́gbọ́n orí òun lòun fi kójọ tó wá wọ ẹni tí ò síta jù lórí ilẹ̀ ayé tó rò pa ìgbọ́n àìmọ́ ṣe lòun ò fi rí kójọ wọ́n ní kárán létí pé àtìyí tóun rí kójọ àtẹ̀yí tẹ́ni tó tòṣì orí kójọ méjèèjì kádàrọ̀ ọlọ́run ọba náà ló yí lọ bá wọn níbi tó ti bá wọn tí ń jẹ́rìí sí pé arozak tọ́lọ́hún ọba jẹ́ ọba oníkẹ́ a máa yí kẹ́ ẹ̀ a máa tì í sọ́dọ̀ ẹni tó bá wù ú ni ẹni ọlọ́run bá ti wá kọ ìkẹ́ yìí mọ́ yóò wá taari tí ó jẹ́ saba ìkẹ́ náà yóò taari ẹ̀ sí lọ́dọ̀ àwa jọ ẹni tó mọ̀ ọ́ ṣe nínú wa ẹni ọlọ́run bá ní. Ni kí tiẹ̀ kù díẹ̀ pé kò ní í tó bó bá jóun ló gbọ́n jù ló mòye jù láàrin wa yóò máa ṣe náà ni kádàrọ ọlọ́run ọba ò ní í tàsé ẹrú sin ọlọ́run <clears throat> ọlọ́run ọba yìí ló ń ròyìn ara ẹ̀ nínú kùránì mímọ́ tó ní òun ni rozak volkowatilmatin òun lọ́ba tí máa rọni lọ́rọ̀ tí ò bùkátà sọ́rọ̀ ọba alágbára tó yí tìǹtìǹ a fẹ́ kí àgbọ́yé tá a ní nípa jíjọba arọnilọ́rọ̀ yìí kó bá tàwọn ẹni àkọ́kọ́ mu bí ó bá ṣiṣẹ́ tó yẹ kó ṣe nígbà àyà mùsùlùmí gbígbà wípé ọlọ́run ọba ní rọnilọ́rọ̀ àkọ́kọ́ tí máa fúnni láǹfààní náà ni pé èèyàn ò ní nǹkan tá à ń pè ní àtẹ̀wọ́kùl ìgbára lọ́lọ́run ọba nítòótọ́ ṣùgbọ́n bá a bá ń wí lẹ́nu tí n tó yẹ ká gbọ́yé nínú ẹ̀ tí ò bá jọ tàwọn ẹni àkọ́kọ́ a máa wí náà ni bó tiẹ̀ jẹ́ pé n tá a máa fọwọ́ ara wa ṣe níṣẹ́ ó lè máa takò n tá à ń fa hàn sọ ipa àgbàgbọ́ yìí arrozak arrozak náà ni gbogbo wa ń pè é ẹni tó ṣáájò káájò tí ò bẹ́sìn ọlọ́run ọba mu ó lóun ò jiyàn pa arrozak lọ́lọ́run ọba ọlọ́run ọba tá à ń sọ yóò kọ́ ájò ní nǹkan tóun náà ń sọ gbogbo ibi tó lè wù kóun ó wá sí òun mọ̀ pé ọgbọ́n orí òun nìkan ò ṣe é ṣùgbọ́n pé ká má ṣáájò rárá gbogbo ohun tóun bá fi wá ara pọ́lọ́hún yọ̀ǹda fóun náà ni sójọ tàwọn ẹni àkọ́kọ́ bí ẹni tóun náà jókòó tẹ́tẹ́rẹ́ tó ní wọ́n lọ́lọ́wọ́n ọba ní ń rọni lọ́rọ̀ òun ò ní jáde nínú yàrá òun kùránì lòun ó máa ké tẹ́síbíù lòun ó máa já bọ́lọ́hún bá kọ́ mọ́ òun ń bọ̀ wá bá òun bẹ̀ bẹ́ẹ̀ bá bí léèrè ó ní arozak náà ni òun ni n táwọn afáàní ká máa ránra wa létí wípé gbólóhùn ẹnu ò yàtọ̀ ṣùgbọ́n àdìsọ́kàn àgbọ́yé gbólóhùn ẹnu yìí òun ló yàtọ̀ nígbà àyà wa mùsùlùmí tèmí sí àwọn tí wọ́n ṣíwọ́ iṣẹ́ lé wa lọ́wọ́ ní òṣèjọ tó yẹ kó jọ lọ́wọ́ tiwa mọ́ gbólóhùn yìí kan náà ni ṣùgbọ́n báwo làwọn ẹni àkọ́kọ́ ṣe gbọ́yé sí ẹrúsìn ọlọ́run wọ́n ní àgbọ́yé àwọn ẹni àkọ́kọ́ nípa jíjẹ́ ọba arọnilọ́rọ̀ tọ́lọ́hún ọba jẹ́ òun ni pé a gbọ́dọ̀ tún ronú kan ẹnìkan olówó ayé kan ni o ọlọ́lá ayé kan ni o mọ́nímọ́ní kan ni o ká wá rò pé ìyọnú òǹtọ̀hún ìfẹ́ ẹnu òǹtọ̀hún láàfidọ́lọ́rọ̀ tí wọ́n bá lóun ló ń pínṣẹ́ òun ló ń pín owó fún gbogbo ọmọ ànábì adam ìgbàgbọ́ táwa ń láti ní sí pọ́lọ́hún ọba ló ń rọni lọ́rọ̀ ó gbọ́dọ̀ rọ̀ mọ́ ọlọ́hún ọba yìí bí ẹni pé ó ń tọ̀hún ò tiẹ̀ sí ń bẹ̀ ni ká gbà wípé irin iṣẹ́ lásán lẹni tọ́lọ́hún bá fi ṣe sábàbí ló jẹ́ lọ́wọ́ ọlọ́hún ọba tààlà irú gbàgbọ́ yìí làwọn ẹni àkọ́kọ́ ní wọ́n wá tún ní nǹkan kan kún gbígbà pé ọlọ́hún ọba ní máa rọni lọ́rọ̀ nínú àgbọ́yé tiwọn wọ́n ní kò tako pé kéèyàn ó rin ojú ọ̀nà bí ó ṣe lọ́rọ̀ kò tako ká sapá sójú ọ̀nà bá ṣe rọrọ̀ gbígbà pọ́lọ́hún ní rọni lọ́rọ̀ sẹ́ kò ní ká má ṣiṣẹ́ ọwọ́ tá a bá mọ̀ kò ní ká má ṣòwò tá a bá mọ̀ ọ́ ṣe bá a ṣe wá ń ṣe níṣẹ́ ọwọ́ tá à ń ṣe lówó bá a ṣe ń dá lọ́gbọ́n tó ìgbàgbọ́ tiwọn a máa rọ̀ mọ́ pé iṣẹ́ ọwọ́ àwọn òwò táwọn mọ̀ ọ́ ṣe nǹkan ní ń pa ọ̀rọ̀ sáwọn lápò àkọọ́lẹ̀ àánú ọlọ́run tó ti kọ máwọn ló fi ṣe ọwọ́ yìí àbówò táwọn ń ṣe yìí ṣe sábàbí fáwọn mélòó mélòó ẹni tó pé ń yèjò wá lọ tó ti dárò àrà táwa dá lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ò sì ra táyà mọ́tò á ń bèlè pé yorùdì mọ́tò àwa lè má wàá dá ìkànnù ìdámẹ́wàá ń tóun dá ọlọ́run ó sì ní kó máa jọ́rọ̀ fáwa ìgbàgbọ́ tiwọn nípa pọ́lọ́hún ọba ní ìrọ̀nilọ́rọ̀ ni pé àgbàgbọ́ a wàá sapa bá ṣe rọrọ̀ ṣùgbọ́n ìmánì wa ò gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ sábàbí tá a fi ń wọ́rọ̀ yìí débi ká wá rò pé sábàbí yìí ń kọ́ òun ló ń rọ̀ wá lọ́rọ̀ báwo làwa èrò ẹ̀yìn ṣe máa wá gbọ́yé a máa gbọ́yé pẹ̀lú àṣejù àtàṣe ètò kí làṣe ètò bẹ̀ àwọn kan lẹ́yìn tọ́lọ́run bá parí iṣẹ́ tó taari ọ̀rọ̀ sí wọn lọ́wọ́ wọn á wá wora wọn pé ta ń mọ̀ ṣètò àwọn làákàyè kí làákàyè kọ́ ní ń kọ́rọ̀ ọjọ́ bí kì í bá ṣe pórí pé pọ́mọ́ sì mọṣẹ́ ṣe. Pori, àwọn ìbá ti rí kójọ ní ìtó túmọ̀ sí pé ẹni tí ò bá rí kójọ bíi tàwọn ó kù síbì kan ni bí kì í bá ṣe pé làákàyè tí ẹ òkun tó tàwọn ó ṣeé ṣe kó jẹ́ pé kò jára mọ́ṣẹ́ bíi tàwọn ni ẹni tó nírú èrò yìí lọ́kàn rọ̀zàkíyà ọlọ́run ọba gbígbà pé ọlọ́run ọba ní ń rọni lọ́rọ̀ tá a fẹ́ kó wà ń gbà àyà mùsùlùmí ó ti sọnù ń gbà àyà tiẹ̀ àṣe ètò ni ìdàkejì ẹ̀ tó jẹ́ àṣejù tó jíṣẹ́ ọlọ́run ò firú ẹ̀ júwe fún wa òun nìyí tí àwọn kan kó sí nínú àwọn tí wọ́n pera wọn ní bàtẹ́níyà àwọn tí wọ́n ní ìmọ̀ kọ̀kọ̀ làwọn fi ń ṣẹ̀sìn yàtọ̀ sí ìmọ̀ zọ́hìrí tànàbí wa fi jíṣẹ́ fún wa àwọn eléyìí wọ́n láwọn gba rọ̀zàkíyà ọlọ́wọ́n ọba gbọ́ débi pé àwọn tí ẹ̀ ń yan àsìbáàbò lódì ni gbogbo sábàbí téèyàn máa fi wá rìsìkì àwọn ń yan lódì èyí tí ń kọ́ṣẹ́ ọwọ́ àbí tó ń ṣiṣẹ́ ọwọ́ àbí tí ń kọ́ òwò ṣíṣe àbí tí ń tí ń ṣe nínú wọn tí wọ́n bá ti gun orí martaba táṣetá ni máa gbé wọn gùn wọ́n wà á kọ̀yìn sí gbogbo tí ń jẹ́ asbab wọn á níbi táwọn dé báyìí àmì ìmánì ní mọ́rítàbà wọn ni pé gbogbo tí ń jẹ́ sábàbí àwọn fẹ́ já kúrò lára àwọn fẹ́ rọ̀ fún àwọn fẹ́ rọ̀ mọ́ ọlọ́run ọba nìkan rírọ̀ mọ́ ọlọ́run ọba yìí nìkan ni pé àwọn ò ní wárìsìkì ní yíyí owó nínú ọ̀nà tó máa nábàá àtọmọ anabi adama fi wá rìzìkì àwọn lè tilẹ̀kùn mọ́rí káwọn ó máa ṣe hálùwà oṣù mẹ́fà àwọn ń fara po ọlọ́run ó sì dá wọn lójú pé níbi táwọn wà rọ̀zàkíyà ọlọ́run ó bá wọn bẹ̀ àwọn àfáà ní àtàṣe ètò àtàṣe jù yìí kò sí kankan tó jọ ń táṣíwájú ẹ̀dá tó fi júwe. E Ar-Razzaq ọlọ́run ọba fún wa torí pé ànábì tó fi mọ̀ wá pọ́lọ́run ló ń rọni lọ́rọ̀ òun náà ló fi ń kọ́ wa pé ọmọ ànábì ádámọ̀ ò fi òkèlè kan bọ ẹnu ẹ̀ tó dáa tó yìí tó fi òógùn ojú ara ẹ̀ pèsè rí ó fẹ́ ròyìn kan náà àwọn ànábì ọlọ́run ànábì Dawud ó ní kánayà kúlú mìnà amaliyadi. nínú ẹwà tọ́lọ́wọ́n ọba dá sànàbì ànàbì dáwùdù lára òun ni pé òógùn ojú ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ní máa jẹ tó túmọ̀ sí pé kì ṣalágbe kì ṣe iyì kì ṣẹwà kéèyàn ó yalágbe nítorí pé ṣẹ̀sìn islam òjíṣẹ́ ọlọ́run tó ń ròyìn ànábì adam wípé ó gbá sábàbí mú téèyàn fi wọ́rọ̀ ń fi ń wá halal tí ó fi bọnu òun náà ló ń júwe fún wa pé ọlọ́run ọba ọba arrozak ni eléyìí wá jẹ́ ká gbọ́yé wípé arrozak lágbọ́yé tó jíṣẹ́ ọlọ́run ọba fi kọ́ àwọn sọ̀hábà òun náà ni pé àágbàpọ̀ lọ́run ní ń rọni lọ́rọ̀ àwa ní ṣọ̀lẹ̀ àá sapá sí gbogbo ibi tá a bá lè sá sí. Si ṣùgbọ́n ìgbàgbọ́ tá a ní pọ́lọ́hún ní rọni lọ́rọ̀ yìí òun náà ni ó máa jẹ́ ká lè rántí òfin ọlọ́run tó láàgbọ́dọ̀ má àgbọ́dọ̀ má lò ní gbogbo ibi tá a bá ti ń ṣòwò àgbọ́dọ̀ má lò ó ní gbogbo ibi tá a bá ti ń ṣiṣẹ́ ọwọ́ wa tá a fi ń wá rìzìkì ẹni tí ò bá rántí pé ọlọ́run ọba ni arozak tẹ́mi ẹ̀ bá ti rọ̀ mọ́ sábàbí yóò máa wò yí pé bóun bá ti fẹ́ fi ìpáyà ọlọ́run ọba ṣiṣẹ́ ọwọ́ jù òun ò ní rówó kójọ bíbẹ̀rù ọlọ́run bá ti pọ̀ jù olówó kan ò lè di mílíọ̀nìà ṣùgbọ́n tá a bá ń rántí wípé rárá àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ṣòwò ọlọ́run fòwò làwọn wọ́n ṣiṣẹ́ ọwọ́ ọlọ́run fi làwọn báwo làwọn ṣe ṣe òun ni pé wọ́n á máa pe rọ̀zàkíyà sẹ́mi nínú gbogbo òwò wọn àti iṣẹ́ ọwọ́ wọn kíkó méjèèjì yìí pọ̀ òun náà làgbọ́yé tó yè kóró tá a fẹ́ káwa náà fi jọ wọ́n bó ṣe wá rí yìí òjíṣẹ́ ńlá sọ̀lọ́láhùn aláìhí wasallam <clears throat> ó wá kì wá ń lọ púpọ̀ wípé kì í ṣara iṣẹ́ tóun fi jẹ́ fún wa pé kẹ́nìkan wá ní torí pé òun já àáfàá àbóhùn jọmọ kéwú òun wá fẹ́ sọ́ra òun dalágbe òun ṣe tàwọ́ kúl kúrò ń bi kóun náà wá nǹkan tóun ó fi gbọ́ fámílì òun ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ agbe ó pé sínú bí ń ṣe ń báwọn èèyàn lò bí ń ṣe ń báwọn èèyàn ṣe bí ò tiẹ̀ fẹnu bèrè ń fẹ̀mí béèrè tó fi wá di pé àáfà ó wàá dẹni yẹpẹrẹ láwùjọ tó bá ti yọ lọ́ọ̀kan wọn á ní ẹ sọ fàlájì tí ń bọ̀ yẹn pé mi ì sí nílé bó bá lọ ojú agbo yóò kọ́kọ́ béèrè bírú wọn bá wà lójú agbo irú àwọn afá tí mò ń sọ yìí àwọn èèyàn máa ń béèrè ni pé ṣé wọ́n ti lọ tí wọn ì báyìí tí ì lọ àwọn ò tí ì ṣetán láti yọjú sójú agbo. So kó fi wá jẹ́ pé ẹni tó yẹ ká gbọ́rọ̀ ẹ̀ ká wága ká jókòó tì í yóò wá dẹni àrísá ọlọ́run ọba ọba àlékeọlá kò yọ̀ǹdarú eléyìí fẹ́ni tí kìí tiẹ̀ ṣe ẹlẹ́kọ̀ọ́ nínú mùsùlùmí á ń bọ̀sibọ́sí ẹni tó wá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ta ni kó máa kó àwọn èèyàn lẹ́sìn ọlọ́run ọba ńlòjíṣẹ́ ńlá sọ́lá aláwàlísílẹ̀ fi ń sọnu hadith kan ó ní man sa'ala nasa amwalahum takathuran fa innama yas'alu jamra jahannam falyastaqil bihi falyastaqil minhu aw liyastakthir ó lẹ́nikẹ́ni nínú wa tí ń bá ń fi títọrọ wá ọrọ̀ kún ọrọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ títọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn tí ń bá ń fi ń wá ọrọ̀ kún ọrọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ó ní náà jahannama ní bèrè kun tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kó múra dáadáa yóò mọ níwọ̀n ni àbí yóò béèrè tààrà kó ṣáà ti mọ̀ pé iná ọlọ́run ọba lòun gbà kun tó wà lọ́wọ́ òun tó túmọ̀ sí pé ààyè kan ṣoṣo tígbàláàyè ti wà fáwa mùsùlùmí láti máa tẹ́wọ́ tọrọ nǹkan òun náà ni tí pọ́njú tó bá múni tó jẹ́ pé àárọ̀ náà gbégbà kọ́lọ́ọ̀ má dẹ̀rọ ẹ̀ sí wa ṣùgbọ́n ká wá sọ títọrọ ká sọ de ń tá a fi ń yangàn táwọn kan nínú àwọn bàtìní àti ẹ̀wá ní títọrọ yìí gan-an ń làwọn fi ń yẹpẹrẹ ẹ̀mí àwọn fọlọ́hún ọba pé ara iyì ni àwọn wòlíì ọlọ́run ó máa tọrọ torí pé wọ́n fi ń wólẹ̀ fọlọ́hún ni wọlé yàdùbìlà ẹni ọlọ́run ọba fi islam rán sí wa kò fi irú eléyìí jíṣẹ́ àwa ní títọrọ oríṣìí méjì ni èèyàn a máa fẹnu béèrè èèyàn a sì máa fọkàn béèrè àti kíní àti kejì kò sí kan tó jíṣẹ́ ọlọ́run ọba fẹ́ fún wa ṣe rí fífọkàn béèrè òun náà ni pé káàfà wu àwọn jọ̀mọ́ ẹ̀ láì pa wọ́n láṣẹ pé ẹ ṣe kó máa fìwà béèrè lọ́wọ́ wọn pé òun ti di eléyìí rù wọn o àfẹ́fàáfàá wàláhì ẹni yìí lẹ́ni tí ń jíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tí yìí wọn yìí tí ò bá ní yí dànù tí wọ́n bá máa rí iṣẹ́ ọlọ́run ọba jẹ́ fún wa bọ́lọ́run ṣe ní kí wọ́n jẹ́ ọlọ́run yan àwọn ojúṣe kan láwa náà lórí tó jẹ́ pé tá a bá kùnà ojúṣe yìí á sọ gbogbo àfa àdálágbé wọ́n fẹ́ wọ́n kọ̀ èyí tó kéré jù tó wà lárọ̀ọ́wọ́tó gbogbo wa nú ojúṣe yìí òun náà ni ká san zakat owó wa ẹ̀ẹ̀kan lọ́dún péré ni ìdá kan nú ogójì dúkìá tá a lò tá a tọ́jú lọ́lọ́wọ́n ọba ní ká yọ ẹni mélòó ló ń yọ nù wa ojú àti ẹ̀ máa ti àwọn àáfàá láti máa rán wa létí ẹ̀ torí tí wọ́n bá ti rán wa létí ẹ̀ wọ́n ni wọ́n tún ti dé wọ́n tún bẹ̀rẹ̀ bára zakat ọ̀ràn yàn ni o ẹni tí ń pèpè sí kọ́ ni wọ́n ní ẹ kó fún àwọn aláìní lónìí ọ̀ràn ọ̀yàn ní kárán ilé ti zakat nínú zakat nínú jizia tó fẹ́ jọ ń tà ń pè ní ìṣàkọ́lẹ̀ nínú ìtàn tiwa nínú fẹ́ihù àwọn ń tá a bá kó bọ̀ ní nǹkan èrè ogun nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àtoríṣiríṣi wọ́kfù táwọn míì máa ń ṣe pé a ṣe fẹ́sìn ọlọ́run ni wọ́n ti máa sanwó àwọn tó bá jẹ́ pé iṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ kò jẹ́ káwọn náà ó lè roko kò jẹ́ kí wọ́n ó lè rodò táwọn náà ò fi ní ìdẹni tí ń tẹ́wọ́ sáwọn èèyàn kiri gbogbo apáta ni wọ́n fẹ́ káwa náà ó rí bi ságbà láti fi wá rìsìkì àwọn tí yọ̀ǹda pé kí wọ́n má ṣe tẹ̀kẹ́ ṣùbù fún kí wọ́n má gbìyànjú àti wá tí wọ́n ó jẹ tí wọ́n ó fi gbọ́ bùkátà fúnra wọn àwọn àfáà kan ní wọn ò fẹ́ ju bí ẹni mẹ́ta lọ almusir ẹni ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ dáadáa tó wo ohun tóun jogún àbí tóun fojú oògùn ojú òun kójọ pé a ah, tóun ó fi jáde láyé òun ò lè ná eléyìí tán òun ò ní ìdí iṣẹ́ mọ́ kì í ṣọ̀ràn yàn nígbà tó bá ti ní tó lè gbọ́ bùkátẹ̀ tí ó fi jáde láyé tó bá jókòó pé n tó kù ìbáàdà nìkan lòun fẹ́ máa fi ṣe wọ́n ní àárín nǹkan kan tó kọ lónú sẹ̀ríà ẹnì kejì alimahbusa obìnrin tá a fẹ́ tá a lọ́kọ ni kó gbọ́ bùkátà lé lórí tọkọ yìí wá ní kó jókòó lé o jókòó lé ọlọ́run ò yan takasub kò yan wíwá bí ó ṣe gbọ́ bùkátà fún rẹ̀ ọlọ́run ò yan lé lórí ẹ̀ẹ́rẹ́ ní kẹta wọ́n ní àwọn tó bá jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń jẹ́ fún mùsùlùmí ni ò jẹ́ káwọn náà ráyè tara wọn òun náà ni hadith ta fẹ́ wá fi rán wa létí yìí wípé ìyá wa aisha kíkẹ́ ọlọ́run máa bá <clears throat> ó ní ngbà tí wọ́n yan sẹ́yìdìnà abubakar ní khalifa tá <clears throat> a sì ní o mọ̀ wípé nínú àwọn tí wọ́n lọ́rọ̀ dáadáa ni abubakar jẹ́ kó tiẹ̀ tó di pé ọlọ́run fi òjíṣẹ́ ńlá pè sí islam oníṣòwò ni ṣùgbọ́n gbà tí wọ́n yàn ní khalifa lẹ́yìn ikú òjíṣẹ́ ńlá ìyàwó aisha ó ní bàbá òun wá dojúkọ ìlú àwọn jọmọ ó ní gbogbo yín lẹ́mọ o wípé òwò mi tí mò ń ṣe ó tó mi bọ́ fámìlì mi ó ní ṣùgbọ́n báyìí kod shogil to be amril muslimin ọ̀rọ̀ yín ojúṣe èmi sí yín gẹ́gẹ́ bí khalifa àwọn iṣẹ́ tẹ̀ ń bẹ̀ mí tẹ̀ ń rán mi lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba yìí ó ti tó ń dìwọ́ fún mi tí ò ní jẹ́ kí n ráyè òwò bí mo ṣe máa ṣe mọ́ wọ́sà àtẹ̀rí fún lil mùsùlùmí náà fi máa léhìn nípa báyìí iṣẹ́ tí mò ń ṣe yìí sẹ̀yà kúlò áàlù min hadalmal inú iṣẹ́ tí mò ń jẹ́ fẹ̀yìn mùsùlùmí náà ni fámìlì tèmi náà ó ti máa jẹ ni wọ́n ó ti máa mu sheikh al-albani bàbá oní hadith oní hadith lálàáfíà buhari buwọ́lù pé bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé àwọn táwọn àáfàá kà wípé ìyọ̀ǹda wà fún tídìíwọ́ ò bá jẹ́ kí wọ́n lè sapá bí wọ́n ṣe ní ọ̀rọ̀ fúnra wọn responsibility àwa yìí ni nínú wọn làwọn tá a bá yàn láṣíwájú tí wọ́n ń bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa bókù wá bá kú a lè dáwẹ̀ àwọn àfáà la máa pè tá a bá wà ń di òwò wa tí nǹkan kan bá rú wa lójú àwọn àfáà la fẹ́ máa tẹ̀ láago tó sì dá wa lójú wípé táwọn náà bá tara bọ òwò ṣíṣe oko dídá tí wọ́n bá jókòó sáàárín ọjà bí gbogbo àìṣe jókòó síbẹ̀ ni ó súnmọ́ káwọn náà ó má ráyè rántí nǹkan kan nù tí ń bẹnu tíra mọ́ ṣùgbọ́n ṣe rí ẹ̀dá onígbàgbé tọ́lọ́wọ́n bá dá wa ìgbà tá a bá ní ìdí wọn náà là á máa rántí wọn mọ tẹlómi bá tiẹ̀ pè sásìkò tó bọ́ sódì fáàfáà tó ń pè tíyẹn wá bẹ̀bẹ̀ pé ẹ dákun mi ò lè da yín lóhùn báyìí wàláhì kì í ṣẹ̀kan kì í ṣẹ̀kejì ẹ máa gbọ́ lábẹ́ fóònù pé èsì tó gbọ̀yìn ò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ sì ni bí wọ́n ṣe ní bùkátà làfáà yìí náà ní bùkátà àti zaka àti fẹ́ihù àti jizia kò sí kankan tó wọlé mọ́ ní táìmì yìí ṣé kẹ́rù ọlọ́yìn náà máa wá tẹ́wọ́ kiri pé ẹbùn mi nítorí ọlọ́run torí pé wá jíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá wá wí wọ́n ní ẹ ọlọ́run ti fẹ́yìn nímọ̀ kò yẹ kẹ́ ẹ má jíṣẹ́ yẹn gbogbo ara ọlọ́run ní kájọ kéwù yìí kì í ṣèmi nìkan bó ṣe ní kémi òkè ló kíwọ náà ke ẹnìkan sáà ń díẹ̀ lẹ́nìkan fi kù ń díẹ̀ tó bá yé pọ́lọ́run jọ bẹ̀ wá ń ṣẹ́ ni tá a sì mọ̀ pé n tó yẹ ká máa ṣe láti fi ṣe àrànṣe fáwọn tó bá jókòó tì í àti sákúrò ń díẹ̀ a jẹ́ pé ó yẹ káwa náà ṣe understanding wípé a lè máa rí wọn lò tó bá a ṣe fẹ́ máa lò wọ́n méjì làwọn kó pọ̀ bùkátà wọn wà ńlẹ̀ tọlọ́run tí wọ́n ń dá sí wà ń bẹ̀ ẹrú sin ọlọ́run kí n tí mò ń sọ yìí tó bá yé wa a rí i pé báwọn bàbá wa ṣe máa sọ. So wọ́n ní tí ayé bá sọ ní dà ńláyé máa fi bú ni àwa la jẹ́ káwọn àfa òráyè ṣiṣẹ́ àwa náà là á tún máa béèrè tá a bá rí tó bá gun mọ́tò kan tó jọ bẹ́ẹ̀ ni kó jọjú iṣẹ́ kí làfa yìí ń ṣe náà ó dọwọ́ wa ẹrú sí ọlọ́run ààyè ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa o pé ká nọwọ́ sáwọn tá a bá rò pé wọ́n ń ṣe dáadáa sójú ọ̀nà tọ̀lọ́hún kódà tá a bá rò pé in tí wọ́n in táwọn gan ní lọ́wọ́ ó tó wọn ná ṣùgbọ́n a fẹ́ fi pa amọ̀yì tí wọ́n ń ṣe han ọlọ́run ọba àwọn kọ́ là ń ṣe fún wàláhì ọlọ́run là ń ṣe fún ààyè ń bẹ pé ká ṣerú ẹ̀ láyé sayidina umar rọdíàláhu anhu wọn ló bẹ nìkan níṣẹ́ ó yàn ń ṣẹ́ òun tó ń wá wo pé òun rọrọ̀ ìgbà tí umar ní kí wọn máa fún ní nǹkan torí pé iṣẹ́ tóun bẹ yìí ó tó o ṣe ń ṣẹ́ kò lè ráyè nǹkan míì mọ́ ẹni tó ń kọ́ àwọn ọmọ yín ní kéwú kò lè ráyè pé òun lọjà kò lè sin ẹja mọ́ ẹni tó jẹ́ ìmáàmù yín ìyàwó mi já mi lé òun lẹ́pẹ̀ ọmọ orogun lè wáṣẹ́ ti tara ńgbà tẹ ní ṣẹ́sìn ọlọ́run ní kóun náà má ni ẹ̀sìn ọlọ́run ò ní kóun náà má ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ́sìn ọlọ́run ọba ní ká máa fáwọn kan kò tọwọ́ wa jáde mọ́ umar ó wá yan bíi sálárì fẹni tá à ń sọ yìí wọn ló wá dá umar lóhùn wípé ìwọ umar ìntọ́lọ́wọ́n ọba fi kẹ́hùn ní arzikì ó tóun òun ò fẹ́ gbà nǹkan kan umar ní bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ lèmi náà sọ fáṣíwájú ẹ̀dá ó ní kánà rasulillah yorùbá làtọ̀ nígbà tó wà láyé a máa nawọ́ sí mi ìyẹn nla ńlá sọlọ́láhu alayhi salam bóyá nínú nǹkan ogun tí wọ́n bá kó bọ̀ àbí ojise àbáwọn nǹkan míì awọn ọlọ́run a máa wà wọn kọ̀ọ̀kan nínú àwọn tó rò tọ́ umar ní tó bá wá fóun òun a máa wá dáhùn pé ìrètíhi afkọrọ ilé ó ní èmi a máa o ò bá wo àwọn tó tún tálíkà jù mí lọ kó o fún ní tó fẹ́ fún mi yìí ó ní ànábì wá dáhùn ó ní hódùhù ìwọ umar gba tí mo fún ẹ yìí ìdá àtàkà bin hadal maala shay'un wa anta ghayru mushrifin wala sa'il fa hódùhù fatamawaluhu gbogbo ntọ́lọ́hún bá ti kọ́ mọ́ ẹ nínú arzikì táwa bá fún ẹ tí kìí ṣe pé o fahọ́n ẹ béèrè tí kìí sì ṣe pé o fẹ̀mí ẹ béèrè gbà á tamawaluhu aw tasadakbihi tó bá wù ẹ kó o kún nǹkan tí kó o mọ nǹkan tí wọn náà fi ń gbọ́ bùkátà lórí ara ẹ tó bá sì wù ẹ fi ṣe sádàkà fẹ́ni tó bá wù ẹ tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ yahun sáwọn táwa náà bá ní wọ́n ń jíṣẹ́ ọlọ́run bá a ṣe ṣe léèwọ̀ fáwọn náà kí wọ́n di gbogbo bùkátà wọn rò wá káwọn náà máa wá fi ẹnu àbí ọkàn béèrè kí wọ́n wá sọra wọn dalágbe tíṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ tí òfin ní wá tàlé tí wa mọ́ wàláhì tí gbogbo wa bá ṣe ojúṣe wa bó ṣe yẹ ká ṣe é àáfàá kan ò ní ní ìdí kó máa tẹ́wọ́ sí jọmọ́ káṣírí ẹ̀ ò tó bò àwọn náà ò ní máa pẹ́ lóde tó bí wọ́n ṣe ń pẹ́ ọ̀rọ̀ mélòó ni wọ́n ń bá wa sọ so kápò òkun ló pọ̀ jù nínú tí wọ́n fi ń waste time wa abẹ́ ọlọ́run ọba kọ́lọ̀ máṣà ìtún gbogbo wa ṣe àtàfà àtijọ́ ibi tá a kù sí ọlọ́run dàkún máṣà ìfi àánú ẹ̀ gbogbo ẹ̀ fún wa kọ́lọ́run dá wa padà sórí bó ṣe ẹ kárí abẹ́ ọlọ́run ọba àṣetán tó lóun ò ní já rí bẹ́ẹ̀ padà sí ọlọ́run dàkún bá a lè kúrò lọ́nà o abẹ́ ọlọ́run ọba èyí tí ó bá mùsùlùmí ẹni tó bá kàn ló mọ̀ téèyàn bá ń gbọ́ ìròyìn dáadáa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yìí àwọn ará abúlé kan lókè ọya eh, àwọn tí wọn ò tí ì dọ́dọ̀ wọn gan àyà tí wọ́n ń jájọ àwọn tí wọ́n ti dọ́dọ̀ wọn lọ jẹ́ pé wọ́n ń ká wọn mọ́lé bí wọ́n ṣe ń pa wọ́n ni wọ́n ń kó wọn láwọn ọmọ obìnrin lọ àwa wò ẹni tí ń bánijà tá a rí sójú kí la fẹ́ fi múra lẹ̀ fún lẹ́yìn pé ká bẹ ọlọ́run bá pé ọlọ́run dákun bá a dẹ́kun ẹ̀ subhanakilahumma bihamdiki. أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك قوموا للصلاة